اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما أمر بذلك في القرآن العظيم وكما حث النبي صلى الله عليه وسلم بذلك في أحاديثه الصحيحة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله اعلموا أن من أسباب انتشار الفساد في الأرض قلة الحياة أو ذهاب الحياة هذا عباد الله من أكبر أسباب انتشار الفساد في الأرض وذلك أنه من لا حياء له من لا حياء له لا يستحي من فعل أي أي ذنب من الذنوب أو معصية من المعاصي عباد الله ما هو الحياء الحياء عباد الله كما قال أهل العلم هي صفة في النفس يحمل على فعل ما يزين ويشين ما يزين يحمل على فعل ما يزين ويجمل وينهى أو ويحمل على ترك ما يشين ويدنس هذا تعريف شيخنا العلامة ابن العثيمين للحياة واعلموا عباد الله أن هذا الحياة هو أصل عظيم من أصول ديننا الذي يعين على فعل الواجبات وترك ما حرم الله سبحانه وتعالى ولذلك ثبت عن النبي صلى الله عليه وسلم قوله إذا لم تستحي فاصنع ما تشاء وهذا القول عظيم جدا وفيه من الفوائد آه، الكبيرة واعلموا عباد الله أن أي رجل أو امرأة يفعل الفواحش ما ظهر منها وما بطن اعلم أنه قد ذهب آه، حياؤه أو قد قل حياؤه لذلك قال النبي صلى الله عليه وسلم إذا لم تستحي فاصنع ما شئت وقد ثبت عن النبي صلى الله عليه وسلم أيضا من حديث عبد الله بن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم مر برجل من الأنصار وهو يعظ أخاه بالحياة وقال النبي صلى الله عليه وسلم دعه فإن الحياء من الإيمان وثبت عنه صلى الله عليه وسلم أيضا أنه قال الحياء خير كله وفي رواية أخرى الحياء كله خير آه وهذا إن دل على شيء فإنما يدل على أن أن الحياء سبب من أسباب انتشار الخير في المجتمع ومن كان في قلبه حياء من الله سبحانه وتعالى يفعل أوامر الله سبحانه وتعالى ويجتنب أما نهاه الله سبحانه وتعالى عنه ومن كان في قلبه الحياء من الناس يفعل ما يحمد عليه مما لا يخالف شرع الله سبحانه وتعالى ويترك ما يذم عليه مما لا يخالف أمر الله سبحانه وتعالى وهذا عباد الله قل في مجتمعنا ولذلك نجد الناس يفعلون الفواحش ما ظهر منها وما بطن يرتكبون الكبائر والصغائر بل بل يرتكبون الشرك وما حرم الله سبحانه وتعالى من المعاصي لماذا؟ لأنهم لا يستحيون من الله سبحانه وتعالى ولذلك انتشر انتشرت السرقة في السرقة في المجتمع لأن السارق إذا استحيا من القبر عليه لزالت السرقة وكذلك انتشرت انتشر الزنا في المجتمع لأن الزاني إذا إذا إذا إذا استحيا من الله سبحانه وتعالى أو على الأقل استحيا من الناس إذا قبل عليه لترك الزنا وكذلك جميع المعاصي إذا استحيا فاعلها من الله سبحانه وتعالى أو من الناس لا ترك واجتنب تلك المعاصي استحياء من الله سبحانه وتعالى واستحياء من الناس أما إذا, إذا فقد الحياة من الناس سهل لصاحبه يعني كل شيء حتى الشرك بالله سبحانه وتعالى والبدع يسهل عليه واعلموا عباد الله أن الحياء قسمان الحياء المحمود والحياء المذموم الحياء المحمود والحياء من الله سبحانه وتعالى بترك ما نهى الله سبحانه وتعالى عنه أما الحياء المذموم وهو الحياء من الناس بترك ما أمر الله سبحانه وتعالى به أو الحياء من الناس بفعل ما نهى الله سبحانه وتعالى أن وهذا كثير أيضا في مجتمعنا ترى رجلا ترى يترك سنة النبي صلى الله عليه وسلم وإذا سأله لماذا فعلت هذا يقول استحياء من الناس يستحي من الناس ولا يستحي من الله ويترك ما أمر الله سبحانه وتعالى به آه، من الأمور الذي يعني ينال به شهادة الدنيا سعادة الدنيا والآخرة واعلموا عباد الله أن الحياة من الناس أو الاستحياء من الناس مطلوب أيضا وذلك بأن يفعل آه، الإنسان كل ما ما يعتد من المروءة كل ما يؤتد من الأمور من المروءة ينبغي للإنسان أن يقوم بها وبذلك يعرف أنه يستحي من الناس أما الذي لا يستحي من الناس ولا يستحي من الله وتجده في كل المحرمات والمخالفات والمعاصي والمحارم أدب الله سبحانه وتعالى أترى كان قبل النبي صلى الله عليه وسلم àlékún kí Allah subhanahu wa ta'ala kọlọ́wọ́ bá ń bá wọn tàbí ànábì àti ògbẹ̀ntọ́ wà lórí ìlànà ànábì sallallahu alaihi wasallam tí tó fi díjọ́ gbídal kiyama ẹ̀yẹ rúsí Allah subhanahu wa ta'ala ẹjẹ́ ká lọ lè mọ̀ lámàdájú gẹ́gẹ́ bí a ti mọ́ sọ fúnra wa ní gbogbo gbà ipé ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala òun náà lólórí gbogbo ọ̀rọ̀ dáa máa sì tíwájú bẹ́ẹ̀ ni tó jẹ́ pé tí ẹ bá ń tẹ̀lé èyàn orí ojúre láyé bí tó bá níjọ́ ìpínlẹ̀ kìyàmá èyí ní sálá ìwà nínú àwọn tí Allah subhanahu wa ta'ala tí ó yọ́nú sí ẹ̀yà òsì Allah subhanahu wa ta'ala káàlọ̀ lè máa lámàdájú wípé àdádálẹ̀ nínú ẹ̀sìn ánú ní kò só ẹ níbi gbogbo tàbá ti pè níbi díà àdádálẹ̀ tààríwọ̀n ánú ní tàbá ti pè kan nínú ní ánú kò lè gbéyà lọ síbi ìkẹ́ Allah subhanahu wa ní pé yóò gbéyà lọ sínú ìbínú Allah subhanahu yóò gbéyà lọ sínú ìyà rẹ̀ níwájú ọgbẹ̀gbẹ̀ ẹ̀rùsí Allah subhanahu wa ta'ala ẹbẹ̀rù Allah subhanahu wa ta'ala lódòdó àti ní pàápàá bó ṣe ẹka bẹ̀rù rẹ̀ gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala ti pàwà láṣẹ nínú àwọn àyà tó pọ̀ nínú al-Qur'an ipé ká bẹ̀rù Allah subhanahu wa ta'ala tí a nábi sallallahu alaihi wasallam tó náà ń ṣe wá lójú kòkòrò ipé ká Allah subhanahu yìí kò sí ọ̀ranyàn ọ̀ranyàn ni lórí obìnrin ọ̀ranyàn ni lórí ọkùnrin ọ̀ranyàn ni lórí ọmọdé ọ̀ranyàn ni lórí àgbàlagbà ká bẹ̀rù Allah subhanahu wa ta'ala káwà lọ lè máa mọ̀dájú ipé nínú àwọn okùnfà tí ìbàjẹ́ <clears throat> tí fi máa ń tàn káàkiri láwùjọ gbogbo àwùjọ tàà bá ti bára wa kò sí nínú àwọn nǹkan tí máa ń ṣokùnfà tí ìbàjẹ́ tí máa fi ń tàn ká òun náà ní kí ìdìjú ó kéré ẹ́ kí ìdìjú ó yẹ ó kéré awzahabul haya àbí kéèyàn má lòdì sí rárá eléyìí inú àwọn okùnfà kan ní tó ní agbára ó jẹ́ pé ìmọ̀ ṣokùnfà tí ìbàjẹ́ ti fi máa ń tàn káàkiri láwùjọ nítorí pé ìṣìjú taari ó dá bí ìjánu ni ó dá gẹ́gẹ́ bí okùn kan ni tí máa dèèyàn mọ́lẹ̀ yóò máa fàyẹ padà nígbàtí ẹ̀yàn bá fẹ́ ṣe tí ò dáa yóò máa fàyà padà nígbàtí ẹ̀yàn bá fẹ́ ṣe nǹkan tọ́lọ̀ ọba àlekẹ̀ ọlá bá ní ká mọ́ ṣe tí ẹ̀yàn bá fẹ́ kó súsú níbi nǹkan tọ́lọ̀ pàwá láti pé ká ṣe nínú ẹ̀sìn ìtìjú yìí òun náà ni ó máa tìyàn pé á ah, ẹ̀yà lọ <clears throat> ogoro àwọn nǹkan báyìí kò ní sí nǹkan kan tí ó máa ṣe wá lójú kòkòrò pé ká máa ṣe dáadáa kò ní sí nǹkan kan tí ó máa lé wa jìnà sí nǹkan tí wọ́n ní ká máa ṣe nínú ẹ̀sìn àwọn ní mímọ̀ nígbà tí wọ́n ń sàlàyé nípa ìtìjú fún wa wọ́n ní kí ni wọ́n ń pè ní ìtìjú wọ́n ní ìtìjú tẹ́ rí wọn wọ́n ní sífà tó ń fi náà wọ́n ní ìròyìn kankan ní tí máa ń bẹ nínú ẹ̀mí wa ìtìjú taari inú ọkàn ní máa wà nǹkan kan ní tí máa wà nínú ọkàn yahmilu ala fi'li ma yujammilu wa yazid ìtìjú tààrí òun náà ni ó máa sì wá òun náà ni ó máa gbé wa lọ síbi ìmá ṣe gbogbo àwọn kankan tó jẹ́ pé yóò máa kó ọ̀tọ́ báyàn máa yóò já mìí yóò máa kó ẹwà báyàn wọ̀yọ̀sá yìí yóò sì máa ṣèyàn lọ́sọ̀ ẹ̀yìn gbogbo tí ó bá ti dáa tí ó kó ẹwà báyàn tí ó <clears throat> yóò kó ẹ̀gbin bá ọmọlúwàbí wa yóò ta ìdọ̀tí nínú ọmọlúwàbí wa ìtìjú ní ọmọ mú wa káàmà ìjìnà tí ó kóró àwọn kan báyìí wọ̀yẹ̀ṣí àwọn kan tí máa ń yẹ̀yẹ́ èèyàn àwọn kan máa ń kó àkùkù báyàn ìtìjú yìí òun náà ni máa mú yà ṣe tàbá ti wá mọ̀ tí wọ́n ń pè ní ìdìjú a mọ̀ ipò láńlá tó kó nínú alámàrí ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo ẹni tó bá jẹ́ orígbàgbọ́ Allah subhanahu wa ta'ala lódodo ipé ìtìjú yìí tí ìtìjú yìí bá ń bẹ lára a rí pé oore ńláńlá òun náà ní bẹkúnyàn tí ìtìjú yìí bá ti wá kó inú ara ká mọ̀ pé nǹkan ńláńlá ló sọnù fúnyàn ìtìjú yìí ló sọnù láwùjọ tó bá jẹ́ pé ìtìjú ń bẹ lára rẹ̀ ní pé àti bá ká mọ́ bí ó lè yìí tí ìtìjú bá ń bẹ lára rẹ̀ ní ìtìjú ni òdíjọ́ lè jalè ẹni tó fẹ́ ṣe ìsìná títí jù bá ń bẹ lára rẹ̀ ní yá àgbáwá ṣe ìsìná yìí gómìnà ìgbá wá lóyún tán wá gbé wá bá mi pé á ah, lágbájá ìwọ ló fún lóyún ẹ̀yìn bóò ní ó ṣe rí bóò ní ṣe máa rìn káàkiri láwùjọ títí jù bá ń bẹ lára ní àwọn èèyàn máa jìnà sí ìsìná àwọn èèyàn máa jìnà sí olè jíjà àwọn èèyàn máa jìnà sí ìbàjẹ́ àmọ́ látara pé ìtìjú ìdí sọnù láwùjọ ó ti kéré nínú ọkàn láwùjọ ẹni tí ní owó káàkiri àìlójútì ní òun náà ni ó fi máa ríwò káàkiri tí ò ní kọ́bá tí ò ní bó tọ́lọ̀ ọba àríkọ̀ láti kó bò nínú òhò rẹ̀ nígbà tó bá kọ́kọ́ fẹ́ jáde ní òhò oyó kọ́kọ́ ṣe bákan lára rẹ̀ àmúgbà tí ṣe ìdání bá ti tí kàkí wá lọ́wọ́ ń bẹ̀ ẹbáwọn yẹn náà lórí tí wọ́n wọ́n dáun ẹbáwọn yẹn náà lórí ni wọ́n wá ṣe fún ọ èyí tán bá tẹ̀ wá rí bìkan lára rẹ̀ tí ojú wọ́n wá gbé kó lára rẹ̀ ní ah, nítorí pé kí ni nítorí pé ìtìjú òsì ni anábi sallallahu alaihi wasallam nínú hadithi afáwa abdullahi ibn umar radiyallahu anihuma ó ní anábi sallallahu alaihi wasallam anábi rí arákùnrin kan nínú àwọn ansar anábi ń kọjá lọ anábi wá rí arákùnrin wa huwa ya'idu akhahu fil haya in wá ń ṣe wá àti fún ọmọ ìyá rẹ̀ kan nípa ìtìjú ìfẹ́ a máa tìjú in ṣe wá àti fún nípa ìlójútì pé kí a máa tìjú anábi sallallahu alaihi wasallam anábi wá kọjá eh anábi wá sọ pé da'ahu fa inna al min al iman anábì ní fi ilẹ̀ nítorí pé ìtìjú tó rí un minal iman nínú ìnígbàgbọ́ ló wà ẹn àwọn míì sọ nínú hadithi míì ibi arákùnrin ẹn ń ṣe wá sí fún pé ìtìjú rẹ̀ ń kó nira bá ìtìjú ìtì pọ̀ jù débi pé ìwọ̀n ń kó nira bá nítorí kó jẹ́tọ̀ rẹ̀ ìtìjú yóò kó nira bá nítorí kó gbà ìtìjú yóò kó nira bá òun wá ń ṣe wá àti fún pé ìtìjú ìtì pọ̀ jù anábì wá ní dáàhù anábì ní filẹ̀ o jọ anábì eh, ní fa'inna alhaya'a min al-iman anábì ní torí pé ìtìjú tó rí nínú ìdígbàgbọ́ ló wà so eléyìí ní tọ́ka fún wa pé àtẹni tí ò bá lójútì ẹn tá a bá fi òyìn pé aláìlójútì ni ọ àtẹ́ nǹkankan ti ṣe ìdígbàgbọ́ rẹ̀ nǹkankan ti ṣe ìmánì rẹ̀ ìmánì rẹ̀ ti jò ìmánì rẹ̀ ti dínkù ẹn tí ìmánì bá pé ẹn ìtìjú ó wà lára àyàn wọn náà ló bid'un wa sab'una shu'bah

bid'un wa sab'una ó sá pé àádọ́ta ẹ̀ẹ́n ó pé sẹ́mútì ó wá lè nǹkan díẹ̀ anábì ní òun náà ni ọ̀nà tí má ní pín sí anábì wá ní àláha qawlu la ilaha illallah anábì ní tó wá ga jù nínú imani kò sí imani tó ga jù lọ ma òun náà ni qawlu la ilaha illallah òun náà ni gbólóhùn la ilaha illallah kò sọ́bà kan tó lẹ́tọ̀ọ́ ká máa jọ́sìn fún àbí Allah subhanahu wa ta'ala anábì ní eléyìí ló ga jù nínú ìtàǹpẹ̀ ní ìdígbàgbọ́ anábì ní wa adnaha imadatul adha 'anit èyí tó wá wà lẹ́ẹ̀lẹ́ èyí tó kúrú jù òun náà ni imatatul adha anit tariq òun náà ni kéèyàn mú àwọn nǹkan tí ó tèèyàn ṣùtá ẹ́ kéèyàn mú kó lójú ọ̀nà èyàn kọjá lọ lójú ọ̀nà ó rẹ̀gùn orí èso àbórí kan àbórí tí ó kó ní abáwẹ̀yàn ó wá mú nǹkan ẹ̀kọ́ lójú ọ̀nà lè mọ̀ ìgbé nínú imani lọ́wọ́ àbá wọn kọjá lọ ó wá rí kíní kan tó lè fèyàn sùtá ọkà mójúkó mẹ́rin àbí wọ́n ti rí pé wọ́n ti fò kọjá kò lè ní ọlá lọlẹ̀ mọ̀ ìpé nínú ẹ̀ka kan nínú ẹ̀ka ìmáàni rẹ òun náà ni ò lálàáfíà nítorí bí anábì sallallahu alaihi wasallam anábì nínú ìmáàni ló wà káàdì kan tí ó ní ẹ̀lá bóyá wá rí igi bẹ́ẹ̀ bá ti lẹ́ kọjá bí yóò bá rí ó mẹ́lẹ̀ yọ sí gọ́ta wà mú nǹkan yẹn wà tún ṣe anábi sallallahu alaihi wasallam ní inú imani náà ló wà anábi wà ní wàlhàyá mínàlì imani anábi ní orí wàlhàyá shu'batun mínàlì imani anábi ní ìtìjú tó ríun a ẹka àkàlò náà jẹ́ inú ìnígbàgbọ́ so eléyìí ló ń túmọ̀ fún wa pé àti nǹkan tá à ń pè ní ìgbàgbọ́ àti nǹkan tá à ń pè ní imani ẹ̀ ó pọ̀ ó mẹ́fà tá pè tá ní àrkánù imani lọ ojú mẹ́fà lọ nínú ẹ̀ náà ni àkánù ìmáni wà ẹ nínú ẹ̀ òun náà ni kéyàn ó nífẹ̀ẹ́ ní tí ẹ̀rùn fẹ́ fúnra rẹ̀ kó pẹ́ fọ́mà yá rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi eléyìí ń bẹ nú kíni ń kẹ́yìn mọ́ máa kó ní rabá anábi ni wallahi la yu'min wallahi la yu'min wallahi la yu'min anábi ni irú ẹni bẹ́ẹ̀ kò nígbàgbọ́ irú ẹni bẹ́ẹ̀ kò ní imán ọwá bèèrè lọ́wọ́ anábi pé ta ni anábi ni ẹwà lìsì ẹ fún wa ń pè nígbàgbọ́ gbogbo ẹ̀rẹ́ lélẹ́yìí anábì kan sọ fún wa pé yíò ká rẹ̀ ní ó ìsọ bí ẹ̀kùn abẹ́ wọ́n ní torí kábà máa sálápàá tètè kábà máa gbìyànjú kábà ṣe gbogbo àwọn ṣẹ́ dáadáa kábà sọ àwọn ọ̀rọ̀ tó dájá ní lẹ́nu kábà lè lépa bá àwọn orígun àwọn ẹ̀ka imanita náà sallallahu alaihi wasallam fún wa tí ọlọ́ọ̀bá àríkọlá ma ń sábà ti fẹ́ fún wa ẹwọlé Lailatul Qadri ẹ̀yìn Ànábì sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bá àríkọlá òfinra Ànábì kò sọ fà pé ọjọ́bá ìgagà ni Ànábì sallallahu alaihi wasallam Ànábì ni ẹwà Lailatul Qadri tí ó mẹ́wàá gbẹ̀yìn nínú ọ̀dọ́ èése ní òfin sọ fún agbégíní ipé òwe ẹyọka yìí òun náà ló wà wọ́n fẹ́ ká tẹ́ gbìyànjú àbà àbílé pàbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà àárí anábi sallallahu alaihi wasallam anábi ní Allah subhanahu wa ta'ala ó ní orúkọ 619 99 eh Allah subhanahu wa ta'ala kò wá sọ fún anábi sallallahu alaihi wasallam ó 99 yìí àwọn ìdá àríkà kiri 99 names of Allah kò sí ìtórí ilẹ̀ nínú hadith nípa wọn pé àwárí hadith kan kó wá kàákọ́ bóyẹ̀ ní pé ó kọ Allah subhanahu wa ta'ala ó fọ́n káàkiri àwọn ayà nínú al-Qur'an ó fọ́n káàkiri nínú àwọn hadith Ànábì sallallahu alaihi wasallam òun náà ló pàá tó pé ààbìrí omi tí wọ́n pè ní orúkọ Allah subhanahu wa inú 99 names of Allah táà máa rí tó jẹ́ pé kò sí orúkọ eléyìí wá wọ́pọ̀ láwùjọ wa tẹ́ bá ń kọ̀ lẹ́jọ àwọn èèyàn ipé àtàbá ah, sọ pé Abdurrashid kò sí ìkàkà tí ń jẹ́ Abdurrashid nítorí pé Ar-Rashid kápé eh, Ar-Rashid ò sínú ọkọ̀ Allah subhanahu wa ta'ala tí yóò bá máa lé yóò máa jẹ́ Abdurrashid yóò máa wọ́pẹ́ ah, a adúgbogbo àwọn èèyàn tí wọ́n ti ń jẹ́ Abdurrashid eh, èèyàn tí wọ́n al-Qur'an kó lọ wọnú súnà Nabi sallallahu alaihi wasallam kó mú bí tí a bá ti rí rashid kó mú wá ẹ́ eh, sábà pèèyàn ní sabur sábẹ̀ ẹni abdulsatar gbogbo àwọn eléyìí nìsìn kò sínú àwọn alfáwùlá ìlúsìnà ẹ a ma ń torí pé kíni àwọn èèyàn rí níbi tí wọ́n ma gbé káàkiri ike ah, àwọn orúkọ Allah subhanahu wa ta'ala mọ́kàndínlọ́gọ́rùn-ún wọ́n wá ká láti bẹ̀rẹ̀ tí 99 tó wúrà àwọn eléyìí tẹ́sẹ̀ nǹkan tó sallallahu alaihi wasallam ń bẹ̀ẹ́nú ẹ̀ tó nílẹ̀ tó yẹ pé àkùsí ah, Allah subhanahu wa ni ìdàbẹ́ lóhùn òun náà ni pé ọlọ́ọ̀bá alékẹ́ọlá ní tó bá ti jẹ́ pé iṣẹ́ dáadáa ẹ̀yìn kèé fẹ́ fi gbogbo ẹlẹ́fún wa náà àwọn ojúpànà rẹ̀ wọ́n fẹ́ ká ṣe gbìyànjú wọ́n fẹ́ ká ṣe wàhálà láti máa wá káàkiri kábà àti ti alápàtètè ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn nǹkan tí yóò máa jẹ́ dáadáa so látara di eléyìí tàlọ lè máa àgbọ̀rọ̀ jẹ́ kí nǹkan kan ó se ìtìjú wa nítorí pé tí nǹkan kan bá ti ṣe ìtìjú tọ́bá ti lẹ́yìn olójútì ká mọ̀ pé kíni ká mọ̀ pé ìgbàgbọ́ òun náà ní lẹ́ díẹ̀díẹ̀ ìgbàgbọ́ òun náà ní ṣubú lọ tí ojú títí bá ti wá kúò nínú ìgbàgbọ́ tó bá kúò yányá yóò padà wá lọ lè kó bá ìtànàbí sallallahu alaihi wasallam pè ní àláha òun náà ní qawlu la ilaha illallah àìlójútì òun náà ni ó gbé àdébí ẹbọ ó ma pa nǹkan mípa kọ máa Allah subhanahu wa ta'ala ẹ̀yẹn ó ma gbẹ́bọ ẹ̀yẹn ó ma sóògùn ó ma ṣe gbogbo eréṣìíríṣìí inú àwọn aburú náà àwọn ṣírkù kí ló fà nítorí pé kíni eh, nítorí pé ìtìjú ó ti kó lára àyàn títìjú bá ń bẹ lára ẹni al-istihyaa'u min Allah ìtìjú Allah subhanahu wa ta'ala àní gbẹ́tọ̀ rẹ̀ bẹ́lò mí títìjú bá ń bẹ lára ẹni ìtìjú Ànábì sallallahu alaihi wasallam àní ma dáadáadáalẹ̀ àní pàtúnà Ànábì sallallahu alaihi wasallam fi kama wá sí nǹkan mi aqulu ma tasma'unahu wa astaghfirullaha li الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه عباد الله اعلموا أن ذهاب الحياة من أسباب انتشار الفساد في الأرض واعلموا عباد الله أن لذهاب الحياة آه، مفاسد كبيرة وشره عظيم على الفرد والمجتمع وذلك أن من ذهب حياؤه سهل عليه المعاصي كلها وكذلك يضر آه، المجتمع الذي يعيش فيه لأنه يؤذي الناس بعدم حيائه وقد يسبب آه، ذهاب الحياة والعرض والأموال واعلموا عباد الله أن المحافظة على الحياة محافظة على دين ولذلك يجب على كل مسلم أن يكون حريصا على محافظة آه، حيائه آه، حفاظا لدينه قال شاعر إذا لم تخش عاقبة الليالي ولم تستحي فاصنع ما تشاء فلا والله ما في العيش خير فلا والله ما في العيش خير ولا الدنيا إذا ذهب الحياة وقال شاعر, شاعر, شاعر آخر إذا قل ماء الوجه قل, قل حياؤه ولا خير في وجه إذا قل ماؤه وهذا يعني وأبيان الشعر في ذم ذهاب الحياة ومله آه، الحياة كثير جدا ونسأل الله سبحانه وتعالى أن يوفقنا وإياكم لهذه الخصلة الجميلة أدفع الله سبحانه وتعالى أترى كانك ونبي محمد صلى الله عليه وسلم عليكم يا الله سبحانه وتعالى كي الله وبركاته وبركاته تابع النبي أتنبذوا إلى النبي يوم يوم إلى القيامة ẹ̀yọ̀rúsí Allah subhanahu wa ta'ala ẹjá lọ lè máa lámàdájú ipé inú àwọn kan òun náà ni kíkéré àìlójútì ìkíkéré ojútítì àbí àìlójútì rárá tí ó jẹ́ mọ́lójútì rárá nínú àwọn ọ̀tọ̀ tí máa jẹ́ kí ìbàjẹ́ kó tàn káàkiri láwùjọ ni ẹwà rí àìlójútì aburú rẹ̀ pọ̀ ìbàjẹ́ títí máa ń fà fún ẹni tí òlójútì ó pọ̀ ìdọ́wà burú jù nínú àwọn ìbàjẹ́ tí máa ń fà fún yàn òun náà ni pé yóò gba ẹ̀sìn lọ́wọ́ yàn nítorí pé àìlójú ti sí Allah subhanahu wa ta'ala yóò mú yà máa kọlu ẹ̀sìn Allah subhanahu wa ta'ala yóò mú yà máa pa nǹkan mí papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala yóò mú yà máa ṣe tọ́lọ̀ ọba àríkẹ́ ọlápá wá láti ríká jìnà sí tó kọ̀ fún wa tó ní àmú débẹ̀ àìlójú tí ó máa mú yà ẹni tí ò bá lójú tí kò ní kírun ẹni tí ò bá lójú tí ò ní gbáwẹ̀ ẹni tí ò bá lójú tí kò ní sí hajj ẹni tí ò bá lójú tí kò ní máa wà dáadáa ẹni tí ò bá lójú tí ọ̀rọ̀ burúkú ní ó máa jáde lẹ́nu rẹ̀ ẹni máa gbọ́rọ̀ rẹ̀ lẹ́nu rẹ̀ ẹni tí ò bá lójú tí gbogbo tí ó máa wú jáde lẹ́nu àwọn nǹkan òwò ara tí ò gbọ́dọ̀ máa jáde lẹ́nu yàn tó yẹ kójú ó máa ti yàn láti wí gbogbo àwọn nǹkan báyìí ẹni tí ò lójú tí ó máa pè jáde lẹ́nu ẹni tí ò bá lójú tí yóò máa kojú rẹ̀ yóò máa fi wó òkú yóò máa fẹsẹ̀ rẹ̀ rí lọ síbikíbi so kò sí nǹkan kan tí ò ní sí ní ara ẹni tí ò lójú tí òun náà ló pàá tó fi jẹ́ pé ọ̀kanú àwọn akọrin ó ní ìdáàlàm sáfíà àkíbàtà láyàrí ó ní tó bá ti bẹ̀rù àtibọ̀tán ẹ́ tó bá ti bẹ̀rù àtibọ̀tán gbẹ̀yìn ayé rẹ̀ ẹ́ ìdáàlàm sáfíà àkíbàtà láyàrí tó bá ti bẹ̀rù ẹ́ wà lámùtẹ̀sá ayé fásnà àbátẹ̀ṣà tó ti lójú tí tó bá ti tijú fásnà máa tẹ̀ṣà máa ṣe nǹkan tó bá wù ọ́ máa wùwà tó bá wù ọ́ eléyìí ó mú nínú ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ẹ̀yìn tá ànábì sallallahu alaihi wasallam sọ pé inna mimma adraka an-nas min kalami an-nubuwwati al-ula idha lam tastahi fasna' ma tasha' ànábì nínú táwọn èèyàn lépa bá inú tó bá àwọn táwọn tó sẹ́kù táwọn èèyàn bá inú ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run tó fi kò sánàbí ọlọ́run tó ti kọjá inú àwọn òjìjì ọlọ́run tí ò ní máa ṣe kíni tí ò ní máa sàtọ́lẹ̀ ẹ̀rùn

wọ́n fi léyìn wọ́n fi tẹ́kíní wọ́n fi kọ̀ fún wa ní wọ́n fi kọ̀ fún wa ní ẹ̀wọ̀ ní ti báyìí ọmọ tí a bá ránṣẹ́ nínú àládà wa Yorùbá tí a tó bá ti mọ̀kó ní ṣe ní ti fílẹ̀ kó má ṣe má kí wọ́n wá fílẹ̀ kó wá lò ní ṣe má wá ní kí ló dé ọdá ilẹ̀ lẹ́ni má ṣe má tẹba ti ní ìgbàlẹ̀ tí tí bá ti ní ṣe ní ti a rí pé àmọ̀ òpé ọmọ ìbẹ́ gọ̀ irú eléyìí ó náà ní wọ́rọ̀ tánà bí sọ̀lá wà lè ọ̀sọ́lá ọ̀sọ̀lá tó bá ti lójú tì eléyìí ṣe kí ni ń ṣe wá lójú túláàsì ní fún aká máa tẹ́kíní ká máa lójú tí àbá àkà tó sọ ó ní ìdákọ́lá máa wùlúwájì tí yóò bá ti lé èkó lójú ẹn tó mi bá ti kéré lójú yàn ẹn kọ́lá àyà ògbó ìtìjú yóò kéré kò ní lójú ni yóò sọ pé ó pinjú wọ́n sọ pé kíni wọ́n ní kò ìjú rẹ̀ ó kéré wàlá khayra fi wajhin idha qalla ma'uhu kò wá sóore bí ojú kan tí ò bá ti kíni ojú tí ò bá ti lómi téèyàn bá lójú tí tó bá ti nǹkan ojú tí ẹjẹ́ náà fura sí ẹ pé yóò dá ìgbà tó fi fẹ́ jáde lójú yẹn ojú yóò dé ìgbà tójú lérò tí ẹ̀ bá ṣe nǹkan tó jẹ́ nǹkan àtijú àmẹ́ẹni tí omi ojú rẹ̀ bá ti gbẹ́ ẹ́ yóò kàn ṣe nǹkan burúkú ojú ló ti dágbà nígbà tí ó ṣe nǹkan kan irú eléyìí ó túnmà pé kíni ó túnmà yí pé a eléyìí àìlójútì ń bẹ lára rẹ̀ ó túnmà pé a omi ojú omi tí máa mú tó yẹ pé òun ní máa ti lára tí a máa fi tijú ó ti gbẹ́ lójú rẹ̀ òun náà ló pa irú ẹ̀ níbẹ̀ tí ó fi lójú Allah subhanahu wa ta'ala ẹ lọ sọ́ra ká múra sí ìtìjú ibi gbogbo nǹkan tàà bá ṣe ká máa tìjú Allah subhanahu wa ta'ala ká tìjú àwọn èèyàn bí tàbá wà láwùjọ ìtìjú èèyàn òun náà yóò mú wa jìnà sí àwọn nǹkan tí máa ba ọmọlúwàbí èèyàn jẹ́ ìtìjú èèyàn yóò mú wa sí ká jìnà sí àwọn àwárí kulmuru àwọn nǹkan tí máa bọmọlú àdíjẹ́ amẹ́ni tí ó bá ti jú tí ó ti jú èèyàn tí ó bá ti jú Allah subhanahu wa ta'ala kò ní ti jú àwọn èèyàn yóò máa ṣe ń gba àwọn nǹkan tí ó máa tọ́ka sí fún pé ah, ẹ̀rí nǹkan burúkú tó tún ṣe ẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ níjọ́ wọ́n ti jú àwọn èèyàn mo fẹ́ káwọn èèyàn máa tọ́ka sáwọn bí á ah, eléyìí ìmàmùgbó ẹ̀yìn tẹ́lò bí ó bá ṣe zìnà kọ̀rọ̀kọ̀rọ̀ bí kán ní ó ti máa lọ lè ṣe zìnà àmàláyé táyédé lónìí nígbàtí ò sí ti jùmá ẹni tí mú gbóyó mú lẹ́kúlé wa àwọn mí ò tún pọ́sẹ̀ ìdítì gan ó ma mú gbóòrẹ̀ àwọn èèyàn tẹ́ sí náà wọ́n fi òwò ara wọ́n hàn kọ́dà wọ́n tún pọ́sẹ̀ ẹ̀dẹ́rì mẹ́sù pé á ah, ẹwọ́ bá àti ìranù ẹwọ́ bá àti ìsaburú kí ni súnmọ́ eléyìí ó túnmà pé kíni ó túnmà pé ìtìjú òun náà ló ti sọ́nù rẹ̀ àtẹ́kì ara wa pẹ̀lú pé báwo ni ìtìjú wá ṣe rí láàrin wa sí Allah subhanahu wa ta'ala bí ẹ̀ṣẹ̀ rẹ bá ṣe ń pọ̀ sí ìwà àbàjẹ́ rẹ bá ṣe ń pọ̀ sí bẹ́ẹ̀ náà ni túnmà pé olójútì sí Allah subhanahu wa ta'ala bí ìwà àbàjẹ́ rẹ bá ṣe ń pọ̀ sí bẹ́ẹ̀ náà ni túnmà pé olójútì ju ogun àwùjọ tó bá wà ẹ̀rọ sí Allah subhanahu wa ta'ala tàbá wá ń sọ nípa ìtìjú ìtìjú ìtìjú kan bẹ tó jẹ́ pé kò lẹ́tọ̀ọ́ fún yàn ó ti irú ìtìjú báwọn kí ni ìtìjú náà òun náà ni alhaya òfìdí òun náà ni ká máa tìjú níbi ẹ̀sìn

ìdáni ó mọ̀ ṣe fàtíwá fún tó ní bá ti ń tì láti béèrè ìdáni wà tó fọ́pẹ́ àti wà ló lè tó bá ah, ṣe báyìí yóò sì máa fi sẹ́sì ẹlòmí bírú nǹkan bá ń sẹ́sì láti àìmọye ọdún ọlọ́pàá àwọn ti bí ẹlòmí ní ti fi sẹ́sì ó tó wá wá ti wá máa láadé ó ti ẹ̀yìn tí wọ́n ń tẹ́bọ̀ láti jọ yìí òun náà wá tó lẹ́rìí fún wa tàbí wá mọ̀ pé ń tàà tẹ́ yìí nǹkan tó dáa ní ẹni tí ó bá ti máa béèrè béèrè inú ẹ̀sìn nípa tí ó yé irú eléyìí àṣẹ̀tánì ni ó mọ́ sí fásitì fún ṣẹ̀tánì ni ó mọ́ sọ ìdájọ́ nǹkan fún ṣẹ̀tánì ó sì ní sọ ìdájọ́ tí ó bá ìdájọ́ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá mú fún ọ in tí ó sọ fún ọ ni tí ó mú Allah subhanahu wa ta'ala ẹ̀rí àwọn ìyá wa àwọn sọ̀hábíyà aisha radiyallahu anha ìyàwó aisha eh, onídé man nisa nisaul ansar ó ní a ah, obìnrin rẹ̀ oná àwọn obìnrin ansar àwọn obìnrin ará madina wọ́n ní ó ní ìtìjú pé obìnrin máa tìjú ìtìjú lè bá wọn débi pé kọ́mọ̀ lè béèrè nǹkan nípa ẹ̀sìn ẹn eh, arábìnrin kan náà àwọn al'amfar umu sulaim ó wá bí ànábì sallallahu alaihi wasallam ó wá bèèrè pé tómìnì ipò wọn àtọkùnrin àwọn jọ lájọ ti pọ̀ ànábì ní awábẹ̀lú ànábì sallallahu alaihi wasallam pé tí ó obìnrin náà ti yóò wẹ̀ ẹ̀rì pé tó bèèrè yìí nìsín a ma wo pé a ah, nǹkan tó níṣe pẹ̀lú kíni pẹ̀lú privacy ni nǹkan kọ̀kọ̀ ní nǹkan tí tó máa pamọ́ ni àwọn kí ló fà ó ní bùkátà tí kó béèrè rẹ̀ kò wá ojú títì kò wá bá dé pé wọ́n béèrè lọ ànábì sallallahu alaihi wasallam ànábì òjì sọmọ pé àwọn ah, obìnrin wọn lójú tí ẹn ànábì ní ìdàhíyá ra'atilma aw kama qal ànábì sallallahu alaihi wasallam ní tóun náà bá ti rí omi ìtí ma jáde lára obìnrin alára ọkùnrin tó bá ti jáde lára ti ẹ̀nà tóun náà kíyèsí ànábì sallallahu alaihi wasallam ní a jẹ́ pé òun náà ó ṣe kíni òun náà ó wẹ̀ so a jẹ́ pé nínú ẹ̀sìn ẹ̀sìn àgbọ̀rọ̀ mọ́ ti jú níbi ẹ̀sìn ní tó bá ti ní bùkátà sí pẹ̀lú ẹ̀sìn wa tààbá ti màká béèrè tójú bá jẹ wá ti wá débi ẹ̀yìn inú àwọn ẹ̀kọ́ tá tó ní kọ́ àwọn sàábì ànẹ́bì ìdíwádùláhì aléhìm inú àwọn ẹ̀kọ́ tá rí kọ́ òun náà ni pé tójú bá ti wá ẹ̀yìn tààbá lè béèrè èyàn tún máa wá àwọn àkàdá tí kí ó béèrè tójú bá ti Ali ibn Abi Talib radiyallahu anhu ó ní ojú ń tí un láti béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ànẹ́bì sallallahu alaihi wasallam ó ní kuntu ó ní òun jẹ́ arákùnrin kan tó jẹ́ pé almaziyu ní ma jáde lára wọn tí pè ní almaziyu òun náà ni omi kan tí ma jáde lára ọkùnrin nígbà tó bá jọ fara rora pẹ̀lú obìnrin àti tó ronú pẹ̀lú àjọṣepọ̀ kan tó ní pẹ̀lú obìnrin tó yàtọ̀ sí mà níyù tí ma dọ̀ma so eléyìí ẹlòmí ìbẹ̀ tí ma jáde lára rẹ̀ púpọ̀ tí ó tó wá pọ̀ obìnrin báyìí yóò ti pé nǹkan ẹ̀ ti jáde lára wọn àríwá ni kúntù láti bàtà jáde lára wọn púpọ̀ so ó ní ojú ànábì wá ń tí òun ẹ́n ojú ń tí òun láti bẹ́ẹ̀ lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam nítorí pé ọmọ ànábì ní bẹ́lọ́dẹ̀dẹ̀ ọgẹ́gẹ́ bí ìyàwó ó ní tí ń tí òun lójú nù tí ojú wọn ní béèrè ó wá sọ fún kanú àwọn tàbí ànábì pé tàbí dọ́dọ̀ sallallahu alaihi wasallam anábì ṣe kíni anábì sọ ìdájọ́ rẹ̀ fún pé anábì ah, ni ó pọ̀ ọ̀nù náà ni bí ìtọ̀ náà ni bí ìdájọ́ ìtọ̀ ni eléyìí ò púpá wẹ̀ nítorí pé tó ń wò ní pé pé ó ní kàádà tí ká tún wẹ jẹ́nàbà lórí ẹ̀ anábì ni eléyìí ò ní ká tún wẹ̀ tí pé tí ò bá béèrè báhùn bákan méjì ni inú kó mú kó lo bóyá ìdájọ́ ẹ̀yìn ká máa wẹ̀ náà ni yóò máa wẹ̀ ní gbogbo ìgbà látara pé kíni látara pé kò béèrè ṣùgbà tó béèrè ànábì ṣe kíni ànábì sọ dájọ́ rẹ̀ fún ó wá wúlò fún ó sì wúlò fẹ́ lómi náà irú àwọn ọ̀nà báyìí èèyàn máa gbà tí èèyàn máa fi ṣe kíni tí èèyàn máa fi béèrè ìbéèrè ẹ̀yìn lásìkò tá a wà yìí nìsín àwọn ọ̀nà míì tún wà tí èèyàn tún lè gbà béèrè béèrè nígbà tó wáyé pé bóyá ojú tìyàn lápèjúwe kéèyàn ó kọ́ kéèyàn òbí ránṣẹ́ kẹ́ni tí èèyàn bá fẹ́ béèrè pàápàá jùlọ bóyá wọ́n ṣe wá sí ni àbí wọ́n ṣe lẹ́tírọ́pì kan ní ọwá kọ ìbéèrè èyí jẹ́ kí tìjú ó báyàn débi pé kéèyàn máa béèrè kan tí èèyàn ní bùkátà nítorí pé tí ẹ bá ti dákẹ́ tí ẹ bá ti dínú ẹ̀sìn àbúrúláńlá òní ó kó báyàn èyó kà máa ń tẹ̀sì lórí àìmọ̀kan èyó máa ń tẹ̀sì lórí ọ̀nà tí ṣètánì bá jùwé fún yàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nínú tìjú tó jẹ́ pé ààlẹ́ kàákúnnù tìjú òun náà ni ìmá ah ìmẹ́ ó sì wà áwẹ̀ mìíràn kí n fi rúgbà mílẹ̀ àwọn ojú kan bá ti ìmẹ́ ni ah ó sì wà áwẹ̀ mìíràn kí n fi sòkòtò mí níwọ́lẹ̀ yìí mo ti kọ́ fà sókè bí ẹ o ah ìjẹ́ tó fàwálẹ̀ jẹ́ ojú kan bá ti yàn ni so irú eléyìí ti wà láì kéèsè tìjú kéèsè tìjú tó gbà ládálé lórí bóyá ni pé àìlójútì ni àìlójútì sí Allah subhanahu wa ta'ala tó rán annabi tiwa ni àìlójútì sí súnà annabi sallallahu alaihi wasallam tó jẹ́ pé òun náà ló ní ìlànà yìí ni so gbogbo àwọn nǹkan báyìí ẹ jẹ́ ká kíyèsí àìlóyìn ìtìjú eléyìí pọ̀ láwùjọ wa tó bá rágbàlagbà tó ṣe nǹkan tó kù díẹ̀ káàtó rani àsàwọn àlékún ẹ̀dàkùn kí ní tẹ́ ṣe yìí kò lẹ́tọ̀ọ́ kí o ṣe èmi ló wá ń bá rí báhùn ọmọ yóò mọ̀ lójútì àwọn inú ti máa bá rí jáàrá ìlójútì lọ́mọ àá ẹni kọ́lá tó bá ṣe wá ṣe àgbàlagbà ní wọ́n pọ̀ rẹ́jì àgbàlagbà kò lójútì ni tó rú eléyìí ní ó sàbòsí fẹ́mi ara rẹ̀ ó sàbòsí fẹ́ni ẹ ó ìsàbòsí fún àwùjọ tó wà ń bẹ̀ nítorí pé tó bá sàtúnṣe ẹni ń bẹ́ kò mọ̀ ní tó bá sàtúnṣe rẹ̀ yóò kọ̀rẹ́ ti ara rẹ̀ látara rẹ̀ ẹ̀yìn ọgọ́rùn-ún yóò kọ̀rẹ́ ti ara wọn bẹ́ àwọn kan náà rí ẹ̀yìn bẹ́ àwọn kan bẹ̀ tó ń gẹ́jẹ́ tó ti sọ fún pé bó ti ẹkún ma sẹ́nu yóò ti lọlé kọ̀rẹ́ ti wọn tó látara di eléyìí ẹ jẹ́ ká mọ ìtìjú tó lálàáfíà náà fi kò sí ìtìjú nínú ẹ̀sìn ìtàmà ń sọ ní pé kò túnmà pé kò táì ni wọ́n ni pé àwọn nǹkan tá a bá ní bùkátà sí káàmà nínú ẹ̀sìn àìjẹ́ kí ìtìjú ó bá wa débi pé àwa nílé béèrè rẹ̀ àìjẹ́ kí ìtìjú so àwọn tó wá ti wá yàtọ̀ sí pé à ń bèèrè nípa ẹ̀sìn ẹ̀yìn ká ma wá dákọ àwọn kéríkèríkè ara obìnrin láwọn nǹkan hòhò tó jẹ́ pé téèyàn bá ń gbọ́ sétí àbí téèyàn bá ń sọ jáde yóò ma gbé nǹkan eríṣiríṣi sí ẹ̀lẹ́mí yóò ma gbé ṣètánì ó ma gbé nǹkan bí wá sí ẹ̀lẹ́mí nípa rẹ̀ ká ma wá sọ gbúrú àwọn kàbáyìí nínú àìlójútì ẹwà ń jáwà wa tàwà lónìí àwọn olórin lẹ́mọ̀rí káàkiri gbogbo junction kọ̀ọ̀kan studio kọ̀ọ̀kan wó bí orin sí gbogbo àwọn nǹkan òwò ara ọkùnrin àwọn òwò ara obìnrin òun náà ni wọ́n mọ̀ fi kọrin tí wọ́n mọ̀ wí jáde àwọn ọmọ kéékèèké ni wọ́n tẹ́ ń dáwà bọ́ wọ́n ń gbọ́ àgbàlagbà ń gbọ́ kókàlùkù ń gbọ́ ń ni máa ti sábàbí yóò wá padà wá tẹ́ntẹ́jì kan tó jẹ́ pé àwọn ọmọdá gbogbo àwọn nǹkan yẹn wà ní tì wọ́n lójúmọ́ bí dé máa ń ti àwa lójú ipé ká dápọ̀ àwọn nǹkan kan nínú ẹ̀yà ara wa ẹ̀yìn ìjàpẹ́lò ìgbà àtọ́wà ní pé ah, tó wá mẹ́ dápọ̀ bí kan ní ẹ̀yà ara private part wọ́n lè bọ́nà òwúbẹ̀ yóò private part tẹ́gbẹ́ àti gbọ́ ẹbá wọn yóò pàdà wá dé sèjì kan pé àwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn private part máa èyí wọ́n máa la orúkọ àwọn nǹkan ẹ̀yẹ mọ́lẹ̀ tí ó wà ní jẹ́kiri tí ó ní sí ìdìjúmá àdíkájìnà tí gbogbo àwọn nǹkan báyìí táà bá rí mú kò láwùjọ wa táà lágbára ká mú kò nínú ilé wa ìtàbá ti lágbára àwọn oníkórin àwọn ni tí wọ́n máa gbé sí fún anú rédíò ìjọ máa gbé sí fún social media gbogbo ẹ̀ ká jìnà sí ká sì gbé àwọn ọmọ wa ká gbé wọn jìnà sí tó tá bá ṣe Allah subhanahu wa ta'ala kọmọ́sá kọmọ́sá àti wá ní ọ̀sọ́ pẹ̀lú alhaya pẹ̀lú òdídídì àbí Allah subhanahu wa ta'ala kọmọ́sá àti kí ìta gbọ́ yìí kó sáàbà ní fún wa kó sáàbà ní fẹ́ tó sọ kó sáàbà ní fáwọn àta gbọ́ kó jẹ́ kó wúlò fún aláyé kó jẹ́ kó wúlò fún wa tó wá jọ gbìdà kìyàmà Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid Allahumma barik ala Muhammad wa وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم انصر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم Thank you. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي